الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته متنكي أن يلبون من قدر تجاني أكملي متنكي أن يقبل شيء قدر كيجي nínú àwọn ìpàdé ní oṣù Ramadan èyí tí mo bẹ̀rẹ̀ àwọn ọba wa subhanahu wa fún gbogbo ètí ń gbọ́mi lákòókò yìí wípé tí yìnyín kò ní di láyé ètí máa ń di sí nǹkan méjì nígbà mìíràn ètí a máa di tí ò ní gbọ́rọ̀ kankan ètí mm-hmm. a sì máa di yọ́ máa gbọ́rọ̀ ayé kò má ní gbọ́rọ̀ gbogbo ọ̀nà méjèèjì tó ti máa ń ni

ibẹ̀ náà láti gbé naam lẹ́yìn bàtà ti màkà al-Qur'an ọlọ́lá jù Ramadan a wà níbi ìbéèrè wípé báwo ni oṣù Ramadan tí kò lágbára tó Qur'an báwo ló ṣe rú al-Qur'an báwo ló ṣe rú al-Qur'an báwo ló ṣe rú naam káà kan tó jẹ́ pidgeot mm-hmm. àwa ní kó lọ gbé caterpillar mm-hmm. yóò wà mọ́ àwọn surprise pé báwo ni káà kékeré yìí nìsàn ní àbíkíní kan lọ́bá lọ gbé katapila bẹ́ẹ̀ lọ fẹ́ jọ mm-hmm. ìdáhùn lórí eléyìí ni pé ẹjẹ́ ká lọ mọ̀ yìí pé ká lọ mú nǹkan tó lọ́lá àbí tó lágbára púpọ̀ ju nǹkan tí kò lágbára tó lọ ká lọ mú bá àbí ká tẹ̀ lórí bá fún àbí ká rọ̀ fún yọ́ máa júwe pé ìntà rọ̀ nǹkan ńlá fún èyí yọ́ máa jẹ́ sí pé kìíní ìspẹ́ṣíà ọlá ní bẹ fún nǹkan torí pé nǹkan tó tóbi tó tóbi jùlọ tá bá lọ ọmọ bá nǹkan tó tóbi lásán yóò kọ ọlá bá nǹkan tó tóbi lásán yìí ọwọ́ mm-hmm. àdàbẹ̀ ni wípé ọlọ́wọ̀n bá wọn subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa ó sì ń pàṣàmà àlàyé ọ̀rọ̀ fún wa fẹ́ni tó bá nírò mm, mm. wípé oṣù Ramadan yẹn o ọlá rẹ̀ ọ̀tọ̀ lónìí lórúkọ ẹ̀ mm, ẹ̀nà láti ń bẹ fún oṣù Ramadan bákan náà Al-Qur'an karim tí sọ̀rọ̀ èmi ọlọ́run ọlá tiẹ̀ ó bù háyà ní ọ̀tọ̀ tiẹ̀ nígbà tá a wá sọ àlèkùránì tí ó lára rẹ̀ tó bù ayà ju oṣù Ramadan lọ tá a wá sọ kalẹ̀ nínú oṣù Ramadan ọwá dàbẹ̀ nípa ń sọ wípé wọ́n fi ń yé wa wípé wọ́n sì ń sàlàyé fún wa pé gbọ́ yé dáadáa wípé ọlá tí ń bẹ fún àlèkùránì gangan fún ara rẹ̀ àtún ti lọ kú bá oṣù wo ni eh, ó rí pé ọlá tó pàdé ní ọwá kọjá ìṣirò mm. ó sì kọjá ká máa ṣàpẹẹrẹ rẹ̀ ọwọ́ àdàbẹ̀ nípa tó ń sọ wípé gbogbo ọlá tó bá fẹsẹ̀ rinlẹ̀ fún àlùkùrán ọlá tó bá fi kíni tó lẹ́rìí pé ọlá yìí ń bẹ fún àlùkùrán òwò mm-hmm. náà sí mọ ọlá náà bó ṣe pọ̀tò àwọn mm-hmm. àdàbẹ̀ nípa sọ fún gbogbo ọlá tó fẹsẹ̀ rinlẹ̀ fún àlùkùrán yìí mm-hmm. tó bá wọnú oṣù Ramadan Ramadan náà nípìn níkìnnì lára rẹ̀ tí ọba ní gbogbo ẹ̀ lára tí ọba ní gbogbo ọlá ń lára ó ní kíni ó ní sọ̀rọ̀ eléyìí ọjà máa lù wá lọ́gbọ̀n ẹnu pé gbogbo àwọn tá a bọ́ oṣù Ramadan ilé àkó oríire ó sì yẹ ká lo oríire náà ká lò dá ká sì lò bó ti tó àti bó ti yẹ mm-hmm. báyìí ni ọlọ́run ọba ti ṣe gbé kalẹ̀ pé شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بين أسأل القرآن الكلام موسو رمضان ṣùgbọ́n Ramadan kọ̀sán kẹ́kẹ̀kẹ́ kọ̀dẹ̀ fàyà ọdẹ̀ ru ẹrù Al-Qur'an ọlọ́run ọba sì pè kí ríru ẹrù àlẹ́kùnránì yìí kò rọrùn fún láti rọ ṣùgbọ́n ọ wà ní àlẹ́kùnránì yìí pé ìlàbá sọ àlẹ́kùnránì kalẹ̀ sórí òkè èyí náà sí mọ̀ tí ń pè ní òkè tá a bá sọ àlẹ́kùnránì kalẹ̀ sínú òkè òkè yẹn yọ fàyà yọ sàn kẹ́kẹ́kẹ́ mm-hmm. gẹ́gẹ́ bí ọlọ́run ọba sì jẹ́rìí ní suratul Hashr ayat 21 ọlọ́run sọ pé لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون نعم بين آسين آه، جكو تفسير تبا جاسك بجكو تفسير لأوه ọ̀nà tá a máa gbà hiáyà yìí tá a fi máa gbàgbé ìtumọ̀ rẹ̀ kalẹ̀ yọ yàtọ̀ sí bá a ti fẹ́ máa ṣe ń bí tàwa sí ìtọ́ bá mi níbi ìjókòó eléyìí ni pé mo fẹ́ fi yé olùgbọ́ mi pé oṣù tó ti ń kọjá lára rẹ̀ láti àìmọye ọdún sẹ́yìn yìí bàbá tó ti wọ 70 years ó ti gba àwẹ̀ bóyá bí 50 mm-hmm. sẹ́yìn tí sì ń kọjá lára rẹ̀ tó ọmọ láti ń bẹ̀ fún yìí mm. mo fẹ́ kó yé ọ sí ni bákan náà ìrẹ́ ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mm-hmm mọ́jẹ̀ kí tiẹ̀ náà dàbí bàbá àgbà tó ti wọ 17 ni tó ti kọjá lára oṣù Ramadan tí ọmọ yẹ bẹ́ẹ̀ náà ni ọmọ kékeré ti ń gbọ́ mi tọ́ ṣẹ̀ṣẹ̀ ń wọnú ẹ̀wọ́ náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọnú sẹ́yìn kó lè bá àmọ́ láti ń bẹ̀ fìdí nìyẹn tó fi jẹ́ sí pé ọwọ́ tá a fi máa ṣàlàyé àwọn ayá yìí èyí tó bá wa yóò fi ọlọ́run ní làrọ̀ ayítahu ọ̀rọ̀ tá gbé kalẹ̀ ń bẹ̀ ni la la la làrọ̀ kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ nìyẹn ó rí pé wọ́n fi nǹkan tá a fi máa kan pámọ́rọ̀ wọ́n fi síbẹ̀ tí a bá sọ Hmm. kì bá ń jẹ́ pé òkè kan bẹ tó jẹ́ sí pé gbogbo ilẹ̀ nàìjíríà yìí látòkè délẹ̀ hmm. iná ní jókè rẹ̀ hmm. táàlù kùránì bá sọ̀kalẹ̀ síbẹ̀ ó rí pé kinní yẹn yọ bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù yẹn ó wà á wọ́ lọ síbi kọfàyà ọ̀gbọ́ ìdáadáa tó bá yí pé pépà làbá ń sọ̀rọ̀ yẹn á pè pépà máa ń fàyà ewé a máa fàyà aṣọ a máa fàyà tó bá ti kú òkúta máa ní àpáta òkè mm-hmm. Mm-hmm. a ní àlọ́kọ̀ ààrẹ tí wọ́n fojú kéré yìí mm-hmm. tàà bá sọ̀kalẹ̀ sórí yóò yà ṣùgbọ́n kìí sí pé yíya tí ó yà kìí sí yíya nǹkan mi bí kìí sí látara kẹ́ ìbẹ̀rù ọlọ́run náà tàà bá sọ àlọ́kọ̀ ààrẹ sórí òkè yóò fàyà náà tó fífàyà tá a wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí kí ni yóò mú ìfàyà yẹn wá òun náà ní ìbẹ̀rù ọlọ́run ọba gbogbo wa náà sì mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run ọba tá a bá pè nǹkan níbẹ̀rù ọlọ́run ọba pé ṣé nǹkan tá a máa ń ròyìn dáadáa ní ìbẹ̀rù ọlọ́run ọba yìí àbí nǹkan tá a máa ń ròyìn tí ọ̀dà ìyẹn ẹ̀dá mi lóhùn. pé ìbẹ̀rù ọlọ́run ọba nǹkan tá a fẹ́ ni ìbẹ̀rù ọlọ́run ọba ń tà ń polówó ẹ̀ tà ń polongo ẹ̀fà yé ni pé ìbẹ̀rù ọlọ́run ni pé ìbẹ̀rù ọlọ́run ọba nǹkan ni ìbẹ̀rù ọlọ́run ọba tó jẹ́ nǹkan tó dáa yìí yọ́ wà ṣẹlẹ̀ sí kínú òkè kí ni yọ́ wà á fa kí òkè ọbẹ̀rù ọlọ́run alukọ̀rọ̀ ìyẹn hmm. fi yíwa yí pé òkìtà ẹ̀dẹ̀ ń wò ní sí gidi ń gbárí ni hmm. hmm. báyá Yorùbá tí mo sọ ó lè máa yẹ lómi tó yọmọ kékeré ẹni pé nǹkan tí kò létí tí kò lójú tí kò lọ́kà tí ò lè gbàgbọ́ yí ọ̀rọ̀ ni tábá wá bí wá léèrè pé òkè yìí kò lójú kò létí kò ní làákàyè tí ó fi gbọ́ nǹkan alukọ̀ránì yìí ṣé irin ni tí ọba ti dórí òkè tó bá ti lu òkè òkè ọ̀fà ya àbọ̀rọ̀ ẹ̀dá mi ló ń jẹ́ máa ìyẹn tí sí ẹ̀dẹ́ fi máa ń gbọ́rọ̀ kò sí lára òkè hmm. ṣùgbọ́n ẹ̀rẹ̀ Kùránì ọ̀rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ta ni ọwà ní pọ̀rọ̀ ọlọ́run lásán ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ oúnjẹ ni ọba ọ̀rọ̀ oúnjẹ hmm. ọba ah. ọ̀rọ̀ yìí òkè ọwà gbọ̀ hmm. náà nígbà tí Al-Kùránì ta sọ̀kalẹ̀ sókè tó jẹ́ pé ọ̀rọ̀ ni tí wíwúwo rẹ̀ àti ọlá rẹ̀ àti agbára tí ń bẹ ń bẹ ọwọ́ nú nǹkan tí ò létí hmm. tí ò lọ́kàn tí ò ní làákàyè tí ò sì lójú tó fi nà tí ò sì fúlì nǹkankan tí Al-Kùránì sì dára rẹ̀ tó sì wọnú ẹ̀ tó sì bẹ̀rù Ọlọ́run látara rẹ̀ báwo wá ní ìwọ́mi ènìyàn Béèrè hmm. ńlá. Tó ní làkáyè, hmm. làkáyè rẹ pé. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀, ọ̀gbàgbọ́ yìí nǹkan kan nínú àlùkò àì. Ṣáàmù pé hmm. lẹ́fà àkọ́kọ́ ni kíkọ́ gbàgbọ́ yìí ẹni. Ọkọ̀kọ́ gbàgbọ́ yìí náà. Àwọn tó ń bèèrè wípé àgbóyé yẹn wà wọ́ ọ lọ síbi ìbẹ̀rù ọlọ́run ọba. Èyí ọwọ́ àjẹ́ ká sọ wípé ọyẹ ká lè sọ, ká gbogbo ẹnu sọ wípé ẹnikẹ́ni tí gbígbọ́ àlùkò àì ìbẹ̀rù ọlọ́run ọba sínú ọkàn a lè sọ yí pé òkúta lọ́lá jùlọ gbogbo ẹnu gana gbọ́dọ̀ fi a lè sọ pé àpáta òkè àwọn òkè tí ń bẹ́ndù kálukú tó ń gbọ́ mi oníkálukú tí ń gbọ́ mi bí tọ́ wà ó hmm. lè máa sọ pé òkè báyìí ọlọ́lá jù wọ́n lágbàjá lọ hmm. wọ́n kó wí bẹ́ẹ̀ alukùránì ló ti jẹ́rìí bẹ́ẹ̀ torí pé òun gbọ́ alukùránì kò sàǹfààní rárá hmm, a tó wá ń bèlè pé ọbẹ̀ lọ́wọ́ bá òkè tó bá fi gbọ́ àlè Kùránì yóò ṣe kí ni gbọ́ gbọ́ yí gbígbọ́ yí bá gbọ́ yí tán wà jẹ́ kó bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù wà yóò sunkún ẹkún ní túmọ̀ apọ́fàyà ni. Hmm, eh, bàbá yìí tá a bá ń pe àwọn èèyàn kan lórílẹ̀ pé òkúta ni ọwọ́ yìí àtúnpalẹ̀ hmm. ni àtúnpalẹ gbogbo ẹni tí ó bá gbádùn kùránì yìí tí ò bí ìbẹ̀rù ọlọ́run sínú gbèsè ayé ẹ̀ àti tá a bá lòkúta ní àtúnpọ̀ alẹ́ ni torí pé òkúta lọ́lá jù ẹ lọ òkúta gbọ́ àlùkùránì hmm. tá a bá gbé àlùkùránì sórí òkúta tá a bá fún gbọ́ yóò gbọ́yé yóò dẹ̀ jogún bẹ̀rù sí la mm-hmm. nípa báyìí ọlọ́run lọ́wọ́ mọ iye tó ń rìn láwòrán ènìyàn lórí ilẹ̀ tó jẹ́ sí pé pápápá rẹ̀ ojúlówó rẹ̀ gangan kò lọ látò òkúta ara yìí ọlọ́run ọláwà kò ní ju ìyẹn gbọ́n mi arákùnrin oṣù Ramadan ọgbà sísọ̀kalẹ̀ àlùkùránì ọgbà sọ́wọ́ mm-hmm. ó sì gbà wọlé ó sì gbà sára mm-hmm. gbígbà sára rẹ̀ yìí ó ń júwe wípé oṣù Ramadan yẹn wípé ó ní agbára kan lára hmm. agbára tí agbára kágbára ò lè ṣe kí ni kò lè borí ẹ̀ agbára eh. kágbára kágbára ò lè borí ẹ̀ hmm. àwọn àlìmọ́ bèèrè pé irú ọ̀ràn òwò ni agbára tí ń bẹ lára oṣù Ramadan hmm. tọ́nà ọba fi síbẹ̀ ó lè pé àwọn àlàyé tà ń ṣe èyí ẹlòmíràn wá pé kí ni evidence ìgbà sọ pé ṣáà Ramadan fi èkó wà ìgbé lọ́mẹ́rì wá wípé oṣù Ramadan ànábì sọ pé agbára ń bẹ ní ẹ̀ ọmọ pé nígbà tí a káyà ẹ̀kan ní ọlọ́ni wàtílkẹ̀l àmsàl nọ̀bọ̀yí buhari nàásì làálàhùn mm. yatafakkaru mm. náà tó nípa báyìí inú ra wá agbára o ní ń bẹ lára oṣù Ramadan ṣagbára ń tà àfojúrí àbí agbára ń tí àfojúrí ẹ̀yin náà dá mi lóhùn bóyá ẹgbà ń ṣàtìmọ̀ béèrè torí pé ilé ẹ̀kọ́ ni studio ní ibi tá a wà ẹ̀yin náà dá mi lóhùn tá àfojúrí náà sọdọ́kùtù ẹgbà agbára tá àfojúrí ó náà níbẹ̀ lára oṣù rọ̀mọ̀n àwọn ènìyàn tá a dẹ̀wà lórílẹ̀ ayé lọ́pọ̀lọpọ̀ ọgbà agbára tá a fojú rí là máa ń gbàgbọ́ nínú agbára tá a fojú rí ìkan ní ẹ̀mí òkè wà kí wọ́n bá kan ní èdè Yorùbá tó bá sí pé èèyàn ńlá òkè kan ẹni pé ni ẹni tí ò dé èèyàn wọ̀nyí pè lókè o ní òkè gbé àwọn òkè gbé ni òkè gbé ni pé òkè àmàpọ̀ agbára ìjà rẹ̀ agbára yìí mẹ́ta ló ń pa lówe fún àánú sọ́rọ̀tò láṣẹ́ pẹ̀tà àkílẹ̀ ìkà ní bọ́yá kàtún sọ́gbọ́. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون نعم هنا من سورة الحشر آية جوان نعم بين آه. أتوالي من يا أتواري ممي تتو سيف سيسي عمتهم بوحنلي لنفعل قلنا نبي nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ jábàlì ń bẹ̀yẹ̀ mo ti sọ́lẹ̀ kan náà lọ́sùn mọ́kù sí láì pàtó ìpèjì ara ní pé ọlọ́run ní àlà jábàlì àlà jábàlì hmm, lórí òkè kan hmm. ó ti yíwa yí pé àìkọ̀ ẹ̀yìn ní ọ̀sọ́rú òkè ọ̀hún fún wa hmm. ìyẹn ni pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń pè lórúkọ òkè ó ti kíni ó ti wọlẹ̀ ó tóbi ni o ó kéré ni o ó ti bá ni o ó ṣàwọ̀ ni o ó ti wọlẹ̀ ẹ̀yìn ló bọ̀ ní arákùnrin a ti mọ̀ pé nínú àwọn ọlá tí ń bẹ fóṣù Ramadan ó yà ní pé oṣù tí a sọ Al-Qur'ani kalẹ̀ náà kìíní kan wá ń bẹ lọ́ọ̀kan wa tó jẹ́ sí pé àǹfààní ńlá ni sọ́lẹ̀ kan fún wa tó jẹ́ bèèrè wípé àǹfààní ńlá ni ó sì mórí pamọ́ wọ́n á ní ohun àwọn Yorùbá máa ń sọ pé ohun ìyẹn ni pé ọ̀sáwọ̀ náà kìí ṣe ní ẹ̀yẹn farapamọ́ òun náà ni tí mo wí lẹ́ẹ̀kan bóyá nínú ìjókòó àìná láti sọ àbónì náà lọ́sí wa náà ni pé kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin orúkọ méjèèjì alukoran Ramadan ẹja alikú ń bí koran kẹ́ pé koran Ramadan hmm. tí ó kọ́ bá jọra wọn nígbà míì yóò máa jí òye pé àṣepọ̀ ń bẹ láàrin orúkọ méjèèjì nígbà mi bóyá náà ní ń bẹ lára rẹ̀ tó fi jẹ́ sí pé ń tá a sọ kalẹ̀ ní oṣù Ramadan orúkọ tá a sọ òun náà fẹ́ fara pẹ́ oṣù tá a sọ kalẹ̀ nínú ẹ̀ àwọn máa sọ pé alukur'an nazala fi Ramadan wa Ramadan shahrul kur'an kur'an sọ̀kalẹ̀ nínú Ramadan Ramadan jẹ́ oṣù kur'an. Eh, a lè máa pé ṣáhùrù Ramadan eh, a sì lè pé ṣáhùrù al mm, mm, mm. tọba ní ṣáhùrù Al-Qur'an ti dá wa lójú pé kílọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ so orúkọ wọn yìí lórílẹ̀ ayé ẹ̀kọ́ wà ń bẹ̀ fà pé tí nǹkan bá ní àwọn àròyìn kan tí wọ́n jọ láṣepọ̀ a rí pé nǹkan kan gbọ́dọ̀ wọ́n tó máa pè wọ́n lọ́rẹ̀ méjì hmm. wọ́n ti rí nǹkan kan tí a fi síkẹ́ tí a fi jọra wọn ìgbà míì wà wọ́n jọ wàṣọ bákan náà hmm. wọ́n jọ kọ́lé bákan náà bóyá kan náà wọ́n jọ sí wáyé pé ṣúdẹ́ǹtì ni wọ́n hmm. tó bá jẹ́ sí pé níṣẹ́ ọwọ́ náà ni wọ́n irúṣẹ́ kan náà so ní a fi máa pùn ẹ̀ ní ọ̀rẹ́ méjì eh, ìkíní kan wà tí ó jọra wọn láàrin wọn eh, nígbà tí orúkọ jọra wọn yìí tí ọlọ́run tó wá sọ àlùkùránì ẹnìkalẹ̀ ní ẹ̀yẹ ká mọ̀ pé kí ní ìwọ̀n ara wọn púpọ̀ kí ni mọ̀wé ọwọ̀ ara wọn oṣù Ramadan ọwọ̀ nù Al-Qur'an Al-Qur'an wọnú oṣù Ramadan tẹ́mọ́ wá ní àwátá jẹ́ mùsùlùmí táwà ní oṣù Ramadan lọ́wọ́lọ́wọ́ báyìí tààtún sí gbọ́dọ̀ mọ̀ pé ọlá ńlá làwà náà ò náà ní wípé lákòókò kan náà là ń jìfà òkè méjì papọ̀ à ń jìfà Quran à ń jìfà Ramadan wọ́n lọ wá mọ ibi tí ọba tura ẹ̀ sí hmm. ṣé ọ̀ ń jẹ̀fà méjèèjì papọ̀ ni hmm. àbí kàpẹ́rẹ́ náà nìkan ni lọ ń jẹ mọ̀ hmm. ọ́ rẹ̀ olùkọ́ mi àlàpọ̀lẹ̀ ẹni àpárí ni ọ́ ó sì rẹ́dì láti ṣẹ̀sìn rẹ̀ yìí ó sì láti bò tiẹ̀ ṣùgbọ́n bóyá òun mọ̀ tẹ́lẹ̀ ẹnikẹ́ni tí bá ń gbà ẹ̀rọ mọ̀ lọ́rùn tó takété sí àlùkò ẹ̀ẹ́nì ẹ lọ mọ̀ pé tí wọ́n bá ní kí ni ọba ọlá tí ń bẹ́nu oṣù Ramadan tá a lè máa point ó ní ẹ̀nìkan aṣọ àlùkò láti kalẹ̀ mẹ́. ẹ wá ní kí ni ẹ̀mí ẹ̀gàn ẹ kí ni ẹ̀mí ẹ̀gàn afẹ́rẹ́ sọ pé kí ni Kùránì. Nàám tọ́wọ́ ń gbà àwẹ̀ Ramadan tí o ta sí àlùkò afẹ́rẹ́ lè máa sọ pé àwẹ̀ rẹ̀ ò ní ẹ̀mí lára o. Hmm. yìí sọ́ra púpọ̀. Hmm kálíbà mọ̀ pé oṣù Ramadan yìí òun àti kòránì gbọ́dọ̀ jọ máa díkẹ́ jọ máa rìn tọba sì wo ìgbésí ayé ànábì Muhammad ọ̀nà tí ma ń gbà kàrí kòránì nínú oṣù Ramadan Jibril ni máa wá jọjúmọ́ ni máa lọ bá ẹ̀ lọ sọ́lọ́wọ́ rẹ̀ títọ́ bá wá yọ máa kọ ní mímọ̀ mìíràn kò sí mímọ̀ kankan tí ọkọ̀ jù kí lọ Kùránì wọ́n jọ máa tọ́ hmm. ẹ̀ tá ló wá fẹ́ fi jọ hmm. tí ó wà ní sí Kùránì nínú gbèsè ayé lójúmọ́ hmm. ní oṣù Ramadan ẹlòmílẹ̀ wọn bí ń béèrè náà tó ń bọ̀ wá ní pé òun ò kíkíw òun ò sì máa Kùránì lẹ́yìn sọ pé táàbà ka Kùránì ní oṣù Ramadan dìgbà táàwẹ̀ ò sí kíni kọ̀ lẹ́nu sí àwẹ̀ tí ọ̀lẹ́nu wọn ń gbà bọ́ láti ọjọ́ yìí ah, ah, kò tí bọ̀ ìwọ náà ti dẹ tí ń ka kùránì tó bá fi oṣù Ramadan kọ́ alìkùránì hmm. ilé ẹ̀kọ́ mbẹ̀ hmm. hmm. yóò sì sílé ẹ̀kọ́ gba special class special teacher kọ́ wa máa kọ́ ẹ ní kùránì ní tí bá ti ń kọ́ ẹ̀yẹn náà ìwọ náà ti fi abala kan jọba náà bí ti practice pẹ̀lú jùlọ pẹ̀lú Jibril Jibril wa máa ń ka alìkùránì fáànì sọ́nà ọjọ́ máa ń ka alìkùránì lára rẹ̀ àgbékalẹ̀ ọlọ́run ọba ní súrátù albakora ẹni kùránì orí kejì ẹni kùránì chapter 2 verse 185 tọ́lọ̀ ń gbé kalẹ̀ ń bẹ̀ yìí nǹkan kìí síbẹ̀ púpọ̀ kàtí ń bọ̀ ṣáàrù ramadan شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أرى أن رمضان o náà ni oṣù èyí tí èyí tí a fi síbẹ̀ nǹkan láì hmm. tá a bá ń ṣá ọ̀rọ̀ màbá ó ń ṣe làfi ìlùkọ̀ ọ̀rọ̀ lọ hmm. ẹ̀yà àfáà tó wà nílé tàbí tó ọjọ́ máa kẹ́kọ̀ọ́ ọ hmm. máa lára ilé yìí ń ṣe tá a bá ní oṣù Ramadan wọ́n sọ àlùkò ti lọ ó yé wa ṣùgbọ́n lọ́n tó ní àlẹ́dì àlẹ́dì ó ń gángan ni o kò lóṣù mẹ́wàá ilé oṣù máa jọ́lá fáwọn mùsùlùmí òdodo yìí pé oṣù méjìlá la nínú oṣù ẹ̀sìn wa hmm. oṣù la. pé oṣù méjìlá tá a wá ní ọba oṣù wa náà ní kíni Ramadan àwa hmm. máa ibi ẹ̀sìn tí ó rẹ̀ tún wà ìpè hmm. àti ẹ̀pẹ́ tó January to December oṣù wùlọ́lọ́lá jùlọ January to December àmọ́ gbogbo ẹni tẹ́ ẹ̀ka ẹ̀jẹ̀ ká gbọ́ mm-hmm. bàbá kódà oṣù tí wọ́n máa fún ló wà ń bẹ̀ September mm-hmm. kìtùn October October November December wọ́n ní oṣù bàbá bá bàbá bá eh, àwọn onírẹ̀ jù oṣù tí wà yìí òun náà ló sọ ọmọ bá hmm. òun náà ni a sọ àlọ kòránì kalẹ̀ ń bẹ̀ hmm. kòránì tá a wá sọ kalẹ̀ ń bẹ̀ ìwà máa wò ó rí bọ́rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ Ramadan oṣù Ramadan nítorí hmm. ọmọ ni kí n máa sọ pé asọ alẹ́kùnránì kalẹ̀ ńbẹ́ hmm. a máa ẹ̀sẹ̀ tí pé wọ́n máa ròyìn oṣù lọ padà hmm. wọ́n wá ròyìn oṣù lọ ma wọ́n wá gbé oṣù sẹ́gbẹ̀ẹ́ kan kí ni wọ́n ròyìn lọ lọ́jọ́ sọ fún kan pé kùránì oṣù rọmọ báyìí ọlọ́run ní ńbẹ́ kùránì hmm. tá a wá sọ ńbẹ́ hudan sí náà àní hudan linnas wà báyìí náà tí mi nà hudan wà lè fọ́rọ̀ àgbékalẹ̀ ní ìtúnilé náà ìtúnilé di àlàyé fẹ́lẹ́ yìí ó náà ni yọ́ máa jẹ́ ibi tá àti máa dánu dúró ní ìpàdé ti èyí tó ń bọ̀ ìyẹn lọ́la a máa bọ́ síbi ọlá ẹlẹ́ẹ̀kejì ó ṣe ṣe kí ọlá ẹlẹ́ẹ̀kejì yẹn kó so wá mọ́ kásọ́ di oníbẹ̀ta oníkèrè mọ̀fẹ̀ nílẹ̀ ẹni pé a jẹun ọlá ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta àtẹ́lẹ́ẹ̀kẹrin á jẹ papọ̀ mọ́ra wọn lákòókò kan náà ṣùgbọ́n ọ̀rọ̀ kì í síbẹ̀ àwọn Yorùbá ò ní kíní kan kì í sẹ́sẹ̀ nǹkan kì í sáàrin ẹni títà fi pàdé máa retí wa ọlọ́run bá kápọ̀ ìlànà